fún yín last money nítorí wọn tún wá bá mi níbi tí mo dúró sí màá jálù yín. nígbà tó bá bá wa níbi tá a dúró sí á jálù yín. mo ń respect ìpìlẹ̀ pé àjọ jẹ́ ìpìlẹ̀ mọ́ yín. ìbẹ̀nù àbábàtà ìsàlùmí ọ̀rẹ́ mi yẹn wípé pé ó ní kí lẹ́yìn tẹ ẹ̀pẹ̀ sí pé ẹ̀dẹ̀ yẹpẹ̀ nù. ẹ̀dẹ̀ yẹpẹ̀ mọ́ ni mo fi dànù. àbáyé wa ń fún mi lẹ́sìn pé mo ẹ̀sẹ̀ rí fídíò yẹn ni pé àbáyé tó sọ̀rọ̀ pé kò ní ìwọ wo sẹ́. ìwọ wo sẹ́. jáàmù tí wọ́n mọ̀. jáàmù tí wọ́n mọ̀. jẹ́ ká sọ fún ọ pé bùkátà kan báyìí là ń wá. jẹ́ ká sọ fún ọ pé bùkátà kan báyìí là ń wá. ọwọ́ yẹn jẹ́ ká ẹ kàn fẹ́ kí n bá sí àwọn oníyẹ̀pẹ̀ ni nítorí tí kí n wá kọ̀ndẹ́mù gbogbo àwọn tó kù tí ẹ̀mí àti wọn ò ní ìjà tí n bá torí tí n bá wo titi yín màá jálu àwọn oníyẹ̀pẹ̀ ayé. tá a bá wo titi yín á jálu gbogbo àwọn oníyẹ̀pẹ̀ ayé tí èmi àti wọn tún á bẹ̀rẹ̀ máraka mi. jọ̀wọ́ àjọwọ́ bá wọn tún á bẹ̀rẹ̀ máraka mi. ṣùgbọ́n àwọn oníyẹ̀dọ̀ ayé ò sẹ̀mí. àwọn oníyẹ̀dọ̀ ayé ò sẹ̀mí. ẹ̀yin lẹ mọ̀ bó ṣe yẹ ká ẹ máa gbọ́rọ̀ kalẹ̀ ẹ yẹ kù ńlá ẹ̀yin tẹ́ ẹjọ́ nífẹ̀ẹ́ ara yín láti sọ ọ̀rọ̀ ẹ bá wò pé ẹnu yín gbọ́rọ̀ njẹ́ tẹ́ bá sọ mí tẹ́ bá fún ilé sí ara yín balẹ̀. njẹ́ tẹ́ bá sọ mí tẹ́ bá fún ilé sí ara yín balẹ̀. ìpìlẹ̀ ni mo wò pẹ̀lú. ìpìlẹ̀ ni mo wò pẹ̀lú tó wá da ká tó máa nagi síra báyìí. tó tó wá da ká tó máa nagi síra báyìí. nígbà tí ẹ bá ti tú wa yẹn. nígbà tí ẹ bá ti tú wa yẹn. ẹ ti ṣètò ẹ̀mẹ́ta. ẹ ti ṣètò ẹ̀mẹ́ta. ọlọ́mọ kan ti máa ń ṣe nínú àwọn ọmọ rẹ̀. ọlọ́mọ kan ti máa ń ṣe nínú àwọn ọmọ rẹ̀. bọ̀ mo ti fún yín níbi ẹ̀mẹ́ta. àwọn bá ti fún yín níbi ẹ̀mẹ́ta. bẹ́ẹ̀ kí n kù láàmì. bẹ́ẹ̀ kí n kù láwọn. èyí jálù yìí láìpẹ́. àwọn jálù yìí láìpẹ́. bẹ́ẹ̀ ni tó èyí ní fi bí ìjálù yìí. a ní fi bí ìjálù yìí. kí ni ẹ̀pẹ́ rí gan. kí ni ẹ̀pẹ́ rí gan. ìwé lẹ̀ pa. ìwé lẹ̀ pa. ẹ̀yìn kankan kí lè pẹ́ rí irọ́ lè pa ẹ kàn fẹ́ kí n ṣe àwọn oníyẹ̀pẹ̀ káàkiri ayé wọ́n dẹ̀ ti mọ̀ pé kì í ṣe kí n fẹ́ ṣe àwọn nítorí àwọn fẹ́ kó tẹ̀ ìgbà máa tẹ ìgbà kó tẹ̀ bẹ́. ìgbà máa tẹ ìgbà kó tẹ̀ bẹ́. wọ́n lè mi ò tẹ̀. àlọ́ ò tẹ̀. nǹkan mẹ́rin ni ní wọ́n lè lògùn gan. wọ́n lè lògùn gan. ẹ dẹ̀ ń tẹ̀ra yín jẹ. ẹ dẹ̀ ń tẹ̀ra yín jẹ. ẹ rí nà kankan. ẹ rí nà kankan. ẹ gé e síta mo ti fún yín last morning nítorí wọn tún wá bá mi níbi tí mo dúró sí màá jálù yín. nígbà tí a bá tún bá wa níbi tá a dúró sí á jálù yìí. mo ń respect ìpìlẹ̀ pé àjọ jẹ́ ìpìlẹ̀ mọ́ yín ní ara ẹ̀yin náà ẹ̀ dákọ̀ mi o. ẹ̀ dákọ̀ wa o. mo yẹ ti mẹ́tẹ̀ ń bá wí. mẹ́tẹ̀ mẹ́tẹ̀ bá wí. èmi da ìpẹ̀lú lóòótọ́. àwọn ọ̀dà ìpẹ̀lú lóòótọ́. ẹ bá ní ìrí nǹkan. ẹ bá ní ìrí nǹkan. ó dà yín rí. ó rí. ẹ̀yin náà rí. ẹ̀yin náà rí. tẹ́yìn bá rí. tẹ́yìn bá rí. ẹ kú fẹ̀ kẹ́kẹ́ rí. ẹ kú fẹ̀ kẹ́kẹ́ rí. àbí ká bí léèrè. àbí ká bí léèrè. kẹwàá dáhùn. kẹwàá dáhùn. irọ́. irọ́ lásán. gbogbo àwọn obìnrin tó ń nọ́dọ̀ yín wọ́n ti já yín rọ́ tán. gbogbo àwọn obìnrin tó ń nọ́dọ̀ yín wọ́n ti já yín rọ́ tán. ìtẹ́ ẹ̀ bá dó ẹ sì gbowó lọ́wọ́ rẹ̀ ẹ gbowó lọ́wọ́ rẹ̀ ẹ fi ń ṣe fàájà yé tì í ẹ mẹ́tẹ̀ẹ́ kí n bá sẹ́yìn jẹ́. ẹ bẹ́ẹ̀ ká bá sẹ́yìn jẹ́. ká má kọjú síra wa o. ká má kọjú síra o. This is last warning. This is last warning. In in in in in ní tuntun yìí mọ́. A kò lè tuntun yìí mọ́. Mo tuntun yìí tó. A ti tuntun tó. Ẹ sọmọlúwàbí. Ẹ sọmọlúwàbí. Ẹni tó ẹni tó dakọ̀ ló sọ̀rọ̀ ó yẹ tẹ̀ ń dàlú. Ẹni tó dakọ̀ ló sọ̀rọ̀ ó yẹ tẹ̀ ń dàlú. Ẹ tí wọ́n ní rògbìlẹ̀ mọ́ mi lára. Ẹ tí wọ́n ní rògbìlẹ̀ mọ́ lára. Ẹ mi ni. Ẹ kúlà ni. Ẹ kúlà yín mọ́. Àwọn ìkúlà yín èyí kùlà yìí mọ. a ní kùlà yìí mọ. kẹwàá gbogbo ẹnu tẹ bá wà ní kẹjáde. gbogbo ẹnu tẹ bá ní kẹjáde. ẹ ẹ rí i pé ẹ tí ìbẹni tó tún iná sì rí jà ni. ẹ rí i pé ẹ tí ìbẹni tó tún iná sì rí jà ni. ogun nulẹ. ogun nulẹ. ló le jù. ló le jù. ogun nulẹ òun lógun tó le jù. ogun tẹ ń jà ogun ta lẹ ń jà. ogun ta lẹ ń jà. ogun ogun tẹ ń jà ogun ta ni. síkìtì yẹn mi ni. síkìtì yẹn mi ni. èmi á já àwọn ayé tán. á já ayé tán. bọ̀ mo tún fún yín lásán ni. a tún fún yín lásán ni. ẹ ẹ rí ẹ mo ní ọ̀rẹ́ tí tí tí máa ń ṣe ìyẹ̀pẹ̀ bó kéde yẹ̀pẹ̀ yàtọ̀ kí ni yẹn pín sọ́nà tó pọ̀. iná ẹ̀pẹ̀ sọ́nà tó pọ̀. ó pin gan. ó pin gan. ẹ̀yin ò rí kankan. ẹ̀yin ò rí kankan. ìwọlẹ̀ ń pa. ìwọlẹ̀ ń pa. tí n bá dé pẹ̀lú mo dànù ní ìwò ó dàgbà tí ń wò ó nísìn ẹ bi àwọn tó bá sọ́dọ̀ mi kí sádùn àwọn gbà. ẹ bi àwọn tó bá sọ́dọ̀ àwọn bá pé sádùn àwọn ògbà nígbà tí wọn ò wọ yẹ̀pẹ̀ mọ́. kí lẹ̀ ń rí gan. kí lẹ̀ ń rí gan. ẹ bi ọ̀bá yẹn pé kó wo ayé ọ̀la rẹ̀ fún wa bí ó ṣe rí tó bá kú. ẹ bí bàbá eléyìí pé kó wo ayé ọ̀la rẹ̀ fún wa nígbà tó o bá kú tán. bóòlù ti lẹ́yìn rẹ̀. bóòlù ti lẹ́yìn rẹ̀. ẹ kó ọlọ́run lọ́wọ́. ẹ kó ọlọ́run lọ́wọ́. olúwa ìkan tó wá ní náà láṣẹ kẹrọ́ọ̀sì kí. ìkan tó wá ní náà láṣẹ kẹrọ́ọ̀sì kí. wọn ò kọ́ ayẹ̀pẹ̀ mọ́ wọn ò kọ́ ayẹ̀pẹ̀ tí mẹ́rin mo dá ayẹ̀pẹ̀ ni mo dá nínú nù torí àwọn àtọ́kọ́ wa ń ké wọn ò kọ́ ayẹ̀pẹ̀ mọ́. tá a bá bá náà dá ayẹ̀pẹ̀ ni wọ́n dá nínú nù torí àwọn tí wọ́n kọ́ wa wọn ò kọ́ wa ní ayẹ̀pẹ̀ mọ́. wọn èkó ayọ̀pẹ̀ lágbàjì. wọn èkó ayọ̀pẹ̀ lágbàjì. bàgàjì wo yẹ̀pẹ̀. bàbá wo yẹ̀pẹ̀. amúnigbò ewo yẹ̀pẹ̀. amúnigbò ewo yẹ̀pẹ̀. aráró ewo yẹ̀pẹ̀. aráró ewo yẹ̀pẹ̀. mbọ̀ wọ́n ti ní yẹ̀pẹ̀. mbọ̀ wọ́n ètè òsì. ètè òsì. orúranù. orúranù.

last one ni fún yín. last one lọ fún yín. ẹ ti ṣe tó bẹ́ẹ̀ sí márùn. ẹ ti ṣe tó bẹ́ẹ̀ sí márùn. gbogbo fídíò wà lọ́wọ́ mi. gbogbo fídíò wà lọ́wọ́ wa. mi ò kí fún yín lésì. a kí fún yín lésì. mo máa ń wò kìlẹ̀ mọ́ yín lára. a bá máa wò kìlẹ̀ mọ́ yín lára. tẹ́yìn ò bá wò kìlẹ̀ mọ́ yín lára. tẹ́ bá wò kìlẹ̀ mọ́ yín lára. mi ì ní wò kìlẹ̀ mọ́ yín lára. àìwò kìlẹ̀ mọ́ yín lára. wàlá tubi àyíkáàbí mi máa ń láyà ha gùn ni. wàlá tubi àyíkáàbí mi máa ń láyà ha gùn ni mọ́ láyàrá líyà. wàlásù ara nìkárì máa ń láyàrá líyà. ṣé mo yàgbẹ́ yẹn rí. sáyẹ̀pá yín rí. mo tẹ yín rí. sátẹ yín rí. bàbá yín lálùkù rí. àtẹ̀yẹ lálùkù yí. ẹ̀jẹ̀ hu àbùkù. ẹ̀jẹ̀ hu àbùkù. ìdẹ̀kẹ̀ yín rí. àdẹ̀kẹ̀ yín rí. màá tún gbọ́dọ̀ fún ẹgbẹ́ rí. a tún mi ò ní gbọ́dọ̀ tí ẹ fẹ́ jáde sí. ẹ fẹ́ jáde sí. ẹ jáde. ẹ jáde. mo ti rẹ́ di báyìí. a ti rẹ́ di báyìí. mo lè ti ní ujà. a lè ti ujà. tó ni mo ní àwọn fídíò tí mo lè fi tí mo lè fi tí mo lè fi fún àwọn èèyàn ní evidence pé no ẹ má ní mo ṣàṣejù ẹ wọ́n tẹ́ wáyé ṣe. ẹ wọ́n tẹ́ wáyé ṣe. ẹ wọ́n tẹ́ wáyé ṣe. atọ́mẹ́. atọ́mẹ́ ẹ wọ́n tẹ́ ń ṣe. ẹ wọ́n tẹ́ ń ṣe. adé ń dẹ́jú kó lára yín ẹ bá pẹ́ tẹ́ bá pẹ́ tó gbé lásùn bí kúrò àmọ́ yìí nìyẹn ẹ̀sẹ̀ alákọ̀ọ́lẹ̀ nìyẹn a máa jálù. ẹ̀sẹ̀ alákọ̀ọ́lẹ̀ nìyẹn a máa jálù yìí. ẹja ajá kájọ rí wò. ẹja ajá kájọ rí wò. mo ń retí èsì. àwọn retí èsì. mo dá iyẹ̀pẹ̀ nù. àwọn bá dá iyẹ̀pẹ̀ nù. mo rí pé ìpè ò lè ṣe kankan fún mi. àbá rí pé ìpè kò lè ṣe kankan fún wọn lóbi dá iyẹ̀pẹ̀ nù. ìdánù. ó dà kí ẹ wá rí lára tó jẹ́ àléébù tó sọ kí lè rí lára àbá tó ń wò. ègbè sùn ń wò. gbogbo ilé onílẹ̀ ti tú tán. gbogbo ilé onílẹ̀ ti tú tán. yàwó yàwó náà torí ẹgbẹ́ káàkiri. yàwó yàwó náà torí ẹgbẹ́ káàkiri. ibi wo kú o. ibi wo kú o. ẹni tú àní ọkọ àti àwọn dànù. ẹni tú àní ọkọ àti àwọn dànù. níbi rọ́ọ̀fò. níbi rọ́ọ̀fò àtijọ́ àti mú. àtijọ́ àti mú. ẹbí ń bọ̀ wọ́n ra yín jẹ́. ẹbí ń bọ̀ wọ́n jẹ́. ẹ sọ̀rọ̀ yín. ẹ sọ̀rọ̀ yín. ẹ ti ẹ bá rí pé ẹ nídìí ìjà. ẹ bá rí ẹ nídìí ìjà. mo ti rẹ́ẹ̀dì báyìí. àti rẹ́ẹ̀dì báyìí ẹ bọ́ta. tẹ bá ń fẹ̀yàn kalẹ̀ tí o bá mọ̀ pé à ń pẹ́ òun lé yóò pé haufa ni o. tẹ bá ń pẹ́ kalẹ̀ tí o bá mọ̀ pé à ń pẹ́ òun lé yóò pé ń bẹ̀rù òun ni o. àbẹ̀wò rẹ o. àbẹ̀wò rẹ o. ìwọ gán fúnra rẹ tó lóun òun ó máa yọ̀rọ̀ pa òun máa náà tọ́ka ẹni tó ti wọṣẹ́ fún tó tó sóríire. tọ́ka ẹni tó ti wọṣẹ́ fún tó sóríire. ẹ bá ń tẹ̀ wá àwọn àmọ́ nìkan fún yín pé ẹnìkan ni. ẹnìkan ni. ayé rẹ̀ ò dá. ayé rẹ̀ ò dá. ẹ tún ṣe. ẹ tún ṣe. àgbẹ̀ nìkan wá fún yín. àgbẹ̀ nìkan wá fún yín. ayé rẹ̀ ìbú. ayé rẹ̀ ìbú. ayé ẹ tún ṣe. ẹ tún ṣe. ẹ wọ dé ayé rẹ̀ kí ló dà láàmú ẹ má jẹ́ kí n ba sí àfa jẹ́. ẹ má jẹ́ kí n ba sí àfa jẹ́. èmi ẹbí bá mi jà. àbá ọmọ kọ́ ẹ̀yìn náà lẹ́fẹ́ bá wa jà. oṣù rẹ̀ dìde báyìí. àwọn ọ̀sẹ̀ rẹ̀ dìde báyìí. wàláì tí màá rẹ̀ dìde èmi nu ọlọ́run. wàláì bá a bá rẹ̀ dìde àwọn nu ọlọ́run nu. màá jálù yín big time. á jálù yín big time. báyìí. báyìí. mo sì máa sí rí yín. a sì máa sí rí yín. tó dáa wa. tó dáa wa ìlẹ̀kẹ̀ náà jẹni wa. ìlẹ̀kẹ̀ náà wa. ní nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe olú ìfúnni lọ́wọ́. ní nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe olú ìfúnni lọ́wọ́. ó lè mọnú lẹ́yìn. ó lè mọnú lẹ́yìn. mo mọnú lẹ́yìn. a bá mọnú lẹ́yìn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. màá tọ́ sí ní jáde. a tọ́ sí ní jáde. kí ló dé ẹni tí ò bá bá yín wá ìdáná lọ bá. kí ẹni tí ò bá bá yín wá ìdáná lọ bá. adé ń pọnyin lé à ń pọnyin lé à ń pọnyin lé à ń pọnyin lé ẹ wá fẹ́ mọ̀ pé à ń pọnyin lé à ń kò sí ẹ̀gbọ́n mi pẹ̀ gbogbo ẹ tí bá gbogbo ẹ ẹ fún ẹ ní olórí ibú ni wọn. mo sì kankan nu èpè gbẹgbẹ tó bá ti wo èpè olórí ibú ni wọn. sẹ́ẹ̀dì pé mo ti ń lọ. sẹ́ẹ̀dì pé mo ti lọ ẹgbẹ́ mo mo ti lọ. àwọn tó wo yẹ̀pẹ̀ wo sẹ̀mí. ọdún wo yẹ̀pẹ̀ wọn àṣà ẹ̀yin náà wo yẹ̀pẹ̀. ẹ̀yin náà wo yẹ̀pẹ̀. nínú ayé mi. nínú ayé mi. ìgbẹ́yìn wí. abẹ́yìn wí. ẹgbẹ́ mo ti yan. bẹ́ẹ̀ ti yan. àfa yẹn bẹ̀ nígbà wo. àfa yẹn jẹ àbá mi orí kankan. orí kankan. orí ẹ gé síta. ẹ gé síta. tẹ́lá bẹ́jà tẹ́lá bẹ́jà. tẹ́lá bẹ́jà adébíláyì ẹ bọ́ta. ẹ jáde tán. ẹ jáde tán. ẹ kájọ bẹ̀rẹ̀. kájọ bẹ̀rẹ̀ ẹ jẹ́ máa wò. kájọ bẹ̀rẹ̀. kájọ bẹ̀rẹ̀. tọ́wọ́ ń pẹ̀yàn lé kópa rẹ̀ lé. tọ́wọ́ ń pẹ̀yàn lé kópa rẹ̀ lé. lámúyù kárì múná búzà wù lámúyù kárà wàhálà lámúyù kárì àbúṣàwù lálùkà rání. kìsì mẹ́rin kìsì mẹ́rin kìsì mẹ́rin kìsì mẹ́rin lọ́sẹ̀. ọmọ tẹ tún tọ́ tí ó máa jálù àbọ̀ tó àbọ̀ ò kí sẹ́gbẹ́ rẹ̀. wọ́n dẹ̀ mọ mójúkó mẹ́rin. wọ́n dẹ̀ mọ mójúkó mẹ́rin. àtúpàdé àtúpàdé àtúpàdé àtúpàdé àtúpàdé kílẹ̀ ìwà jẹ́ táwọn ò jẹ́. tẹ́ bá jẹ́ tẹ́ ikú tùrìjà. fàlẹ́ nùrìjà. ẹ̀fọ̀rọ̀ yóò lọ lọ́wọ́. ẹ̀fọ̀rọ̀ yóò lọ lọ́wọ́. kò sí tí ó lè ṣe. kò sí tí ó lè ṣe. wà á máa yà kú mi rìsíkì ìfàlẹ̀ sàrà fóòtù rẹ̀. wà á lọ kẹ́lá mi kọ́rí ìyáàrí àwa mi. ó ní máa yà kú mi rìsíkì ìntọ́bájẹ́ tèmi. ìntọ́bájẹ́ tèmi lẹ́yìn sàyàn fúùtù ní kò lè bọ́ fún mi. kò lè bọ́ fún mi. wàlẹ́ ó kẹ́ẹ̀nà fi kọ́ ìrìbì àárí mi kì í. wàlẹ́ ó kẹ́ẹ̀nà fi kọ́ ìrìbì àárí mi kì í. ó lọ kó ẹnu jìnnìjìnnì odò. ó lọ kó ẹnu jìnnìjìnnì odò. ó tẹ̀ lọ́wọ́. ó tẹ̀ lọ́wọ́. sàyà tí kìí sígbà tí mọ́tò wo èpè nítorí imú. kìí sígbà tó wo èpè nítorí imú. èpè ò lè ṣe kankan fún wa. èpè ò lè ṣe kankan fún wa. wọ́n lè ń pa èrí kankan. Yago yorùbá lẹ́mù irọ́ lásán ẹ̀rí ń pa ẹ̀rí ń pa irọ́ lẹ́ ń pa ẹ̀rí ń bọ̀kú ẹ̀rí ń bọ̀kú ó ní ìjọba kan kí ló rí irọ́ lásán ìwà jẹ ni ẹ má jẹ ń basẹ́ yín jẹ ìwà jẹ ni ẹ má jẹ ń basẹ́ yín jẹ ẹ fi mí lẹ̀ ìwà pa yín ẹ fi mí lẹ̀ ìwà pa yín ẹ jẹ mi mo dúró ẹ jẹ mi mo dúró bí àṣà àwọn onílù jẹ́jẹ́ mi jẹ́jẹ́ mi kẹ́jẹ́ mi mo dúró mi mi ò tọrọ àbùkù lọ́wọ́ rẹ gẹ̀ gẹ̀ gẹ̀ gẹ̀. jẹjẹ wọn la dúró. kí ẹ kí ẹ gbẹmọsọ fún mínísì. kí ẹ gbẹmọsọ fún mínísì. bẹ́ẹ̀ bá tiẹ̀ rí nǹkan rò ẹ tẹ ẹrù pilẹ̀ ẹ ẹrù pilẹ̀ wa. ẹ ẹrù pilẹ̀ wa. ẹ wà ń kun láwọn tó dùn àwọn alára. ẹ wà ń kun láwọn tó dùn àwọn alára. ẹ wà á kùdó bá wa. ẹ wà á kùdó bá wa. àwọn máa wò yín wọn. kò lè ṣe mọ́. ẹ jáde. jáde tán. wọ́n ní kọ́lá tí kì í má lára tí mi sọ̀rọ̀. kì í má lára tí mi sọ̀rọ̀. màá jẹun. màá jẹun. làmúyẹ̀kùn.